إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن من الاستعداد لهذا الشهر المبارك المنتظر شهر رمضان معرفة الأحكام المتعلقة بالصيام ومن أهم الأحكام المتعلقة بهذا الصوم ما يبطل الصيام والذي يبطل الصيام ينقسم إلى ثلاثة أقسام القسم الأول ما يبطل الصيام بإجماع العلماء والقسم الثاني ما يبطل الصيام على القول الراجح والقسم الثالث ما لا يبطل الصيام على القول الراجح وأما ما يبطل الصيام بإجماع العلماء فأوله الأكل والشرب على التفصيل في ذلك لقوله سبحانه وتعالى وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الصوم لي أنا أجزي به ترك طعامه وشرابه وشهوته من أجلي ومن ذلك عباد الله الجماع والدليل على ذلك ما ثبت في الصحيحين عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أهلكت يا رسول الله قال النبي صلى الله عليه وسلم ما أهلكك قال وقعت على امرأتي ومن ذلك الردة والعياذ بالله لقوله سبحانه وتعالى ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة ومن ذلك عباد الله الحيد والنفاس والدليل على ذلك قول عائشة رضي الله عنها كنا نحيد على عهد النبي صلى الله عليه وسلم فنؤمر بقضاء الصيام ولا نؤمر بقضاء الصلاة والقسم الثاني وهو ما يبطل الصيام على القول الراجح فأوله خروج المني والدليل على ذلك قول النبي صلى الله عليه وسلم في الصحيحين قال الله تعالى الصوم لي وأنا أجزي به ترك طعامه وشرابه وشهوته من أجلي والمني نوع من الشهوة ومن ذلك القيء عمدا لما ثبت من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من ذرأه القيء فلا قضاء عليه ومن ومن استقى فليقضي رواه أبو داود وصححه غير واحد من العلماء والنوع الثالث وهو ما لا يبطل الصيام على القول الراجح وذلك بخروج المذي للفرق بين للفرق بينه وبين المني فالشهوة المترتبة على المذي ليست كالشهوة المترتبة على المني ومن ذلك الحجامة لما ثبت أن النبي صلى الله عليه وسلم كان يحتجم وهو صائم ويحتجم وهو محرم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب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 قول النبي صلى الله عليه وسلم في الصحيحين من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه والدليل على العذر بالجهل ما ثبت في الصحيح أن عدي بن حاتم أنه لما نزل قوله سبحانه وتعالى حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود قال عمدت إلى عقال أسود وإقال أبيض فجعلتهما تحت وسادتي فجعلت أنظر إليهما في الليل فلا يستبين لي شيء فغدوت إلى النبي صلى الله عليه وسلم فأخبرته فقال النبي صلى الله عليه وسلم إنما ذلك سواد الليل وبياض النهار وأما العذر بالإكراه فلقول النبي صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي النسيان والخطأ وما سكره عليه أدوك فون أولون ọlọ́run ọba tí ó ṣe mí àti ẹ̀yin ní mùsùlùmí kí ọlọ́run ọba kí ọmọ sáà jẹ́ ká kú sórí islam kó sì jẹ́ ká ṣe islam gẹ́bí anabi wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́bí ó ṣe mú wa atọ́rọ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé yálà èèyàn ní àbí àlìjẹ̀nù àbí ẹranko anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tó bá tẹ̀lé ọ̀nà màtúmúwa oríire ènìyàn jẹ́ ti onítìn nílé ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ike àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n bá lùgbà tí wọ́n ná gbogbo nǹkan tí wọ́n ní ní dúkìá lẹ́mìí nígbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. ike àti ìgẹ̀ náà kí ó máa bá gbogbo àwa tí a bá tún tẹ̀lé ojú ọ̀nà máa wọ́n títí di ọjọ́ ọ̀gbìndẹ̀ alkiyama gẹ́bí nǹkan tí kọ̀pamọ́ tọ́já sí wípé shaban iye oṣù èyí tí ó wà síwájú oṣù ramadan ọ̀dá sí méjì lónìí ìyẹ́ ní òǹkà tí ọba ti ìlànà abíṣẹ̀rí àsìníkà wá oṣù tí ọba mu yálà ní saudi ni àbí egypt ni àbí qatar ni àbí nàìjíríà ni gbogbo àwọn ìlú tí mo sọ yìí ni wọ́n kéde wípé òní ni fifteen tí a bá wá ń palẹ̀ mọ́ fún ramadan gẹ́bí ó ti ń súnmọ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n jẹ́ kí ọ bá wa ní ayé kó sì bá wa láàyè wa pẹ̀lú àlàáfíà ara nǹkan tí èèyàn fi máa ń prepare tí fi máa ń gbáradì fún ramadan òun náà ni kéèyàn mọ̀ nípa àwọn àdájọ́ tọrọ mọ oṣù ramadan torí pé gẹ́gẹ́ bí ti a mọ̀ nínú islam ni wípé islam kìí ṣe pé bọ́yá èèyàn ó ṣe bó ṣe wù ú bí kò ṣe pé èèyàn ó ṣe bí anabi wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe mọ wá ẹni yóò ṣe jẹ́ àtẹwọ́gbà èyíkéyìí ẹ̀sìn láyé lèèyàn lè ṣe bó ṣe wù ú òǹkálukú ni ó gbé táìmù tiẹ̀ kalẹ̀ ní tọ́yàtọ̀ síra wọn nínú àwọn ẹ̀sìn míì ṣùgbọ́n ẹ̀sìn islam ìlànà bọ́lá wọn bá ṣe ní ká ṣe àkókò tó ní á ṣe àyè tó ti ní ká ṣe kọ̀ǹdíṣàn bó ṣe ní ká ṣe iná láàfin ṣe tá a fi rí ládà lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀ṣùpáhánì wọ̀tálá yẹ lọ́fọ̀ọ́ tó fi jẹ́ sí pé ọ̀ràn yẹn ní fún èmi àti ẹ̀yin bí ìwé tí wọ́n kọ sédè lábáwá ni láwa tá a bá lè ka lárúbáwá àbí ètí akọsídé òyìnbó àbí ètí akọsídé yorùbá tó wà níbàámu sí tíra ọlọ́run ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam kágbéyẹ̀wò káka láti lè fi mọ àwọn àdájọ́ tọrọ ọmọ oṣù yìí bákan náà lọ́jọ́ sí pé ojúṣe ó ní fún gbogbo ẹni tí bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nírú ọjọ́ jimá báyìí láti lè ṣe àlàyé àwọn àdájọ́ èyí tí ọ̀rọ̀ mọ̀ọ́sù alálùbáríkà èyí tí à ń wò lọ́ọ̀kan kí ọlọ́run bá jẹ́ kí ọba ẹnìkọ̀ọ̀kan wá láyé lára àwọn ìdájọ́ tó wá pàtàkì a ti sọ díẹ̀ nínú àwọn nǹkan tó jẹ mọ́ ramadan lọ́sẹ̀ tó lọ èyí tí ọkàn tí a fẹ́ fi rárá wa létí lónìí òun náà ni kí ni àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ nígbà tí a bá wọnú oṣù alálùbáríkà yìí àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ ó pin sí ọ̀nà mẹ́ta. ìpín àkọ́kọ́ ni àwọn tó ṣe pé ń ba àwẹ̀ jẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ tí ò sí ìyapa ẹnu kankan níbẹ̀. ìpín ẹlẹ́ẹ̀kejì ni àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ léètọ́ tẹ̀sùn sí ẹ̀rí sọ̀pọ́tì ẹ̀ nínú tírọ̀ lọ́hùn àbísúnà nàbí wa muhammed sallallahu alayhi wa ni àwọn nǹkan tó ṣe pé a lè gbọ́ tẹ́lómi ọ̀sẹ̀ pé ọba àwẹ̀jẹ̀ ẹ̀rí sọ ní pé kò bá àwẹ̀ jẹ́ ọ̀nà mẹ́ta tí àwọn kan ti ń ba àwẹ̀ jẹ́ pín sí nì ṣùgbọ́n àwọn èyí ti ń ba àwẹ̀ jẹ́ tí ò ní ìyapa ẹnu kankan lọ́dọ̀ àwọn onímọ̀ àkọ́kọ́ nínú rẹ̀ tí ò sì ru ẹnìkan lójú kódà kéèyàn ọmọ jẹ́ mùsùlùmí ó ní pé àìjẹ àìmu nínú ọ̀sán àwẹ̀ àìjẹ àìmu yẹ ó ní àlàyé nínú àlàyé tó wà ń bẹ̀ ni pé tí a bá ń tè lóúnjẹ àbí tí a bá ń tè ní mímu nínú culture òun náà ni yóò máa jẹ́ jíjẹ àbí mímu ìtumọ̀ ẹ̀ ni pé tá a bá rẹ́ nìkan tó wọ́n yéèpẹ̀ àbí yanrìn sẹ́nu nísìnyí ṣé ìta máa ń jẹ nínú nǹkan tá a bá sábà nìyẹn rárá ẹni yẹn ó ṣe aburú ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ kò ní í ba àwẹ̀ rẹ̀ jẹ́ torí pé yẹrin àbí yẹ̀pẹ̀ kò sí lára nǹkan tí a máa ń pè ní pé èèyàn jẹ àbómu bí ìbá sì ṣe pé bọ́yá gànà wà lára èèyàn ẹnìkan ò ní lè láǹfààní láti sọ yìí pé yẹ̀pẹ̀ ló wọ́n wọ́n sẹ́nu ìyẹn lọ́fọ̀ọ́ tó yá sí pé jíjẹ mímu tá a mọ̀ sí jíjẹ àbí mímu òun náà lọ́jà sí pé kí ni o ọba àwẹ̀ jẹ́ léè tó ṣe pé sìgá ọjọ́ kan nínú rẹ̀ bọ́yá yìí pé yálà síwájú ramadan ni sìgá èèwọ̀ ni tá a bá tún ti wá wọnú ẹ̀ inú ramadan èèwọ̀ rẹ̀ tún ti wá gbópa torí pé gbogbo ẹni tí máa ń mu ni máa ń gbádùn pẹ̀lú ẹ̀ kódà ẹlòmíì gan ó lè fi sóúnjẹ ìyẹn fatúnfẹjá sí pé gbogbo àwọn nǹkan tí jẹ́ jíjẹ mímu nínú ìṣesí táwa náà bá rẹ́ òun náà lọ́jọ́ sí pé ọba àwòjẹ́ ṣùgbọ́n àwọn ìbéèrè tí sábà tún máa ń kọ́mọ̀n púpọ̀ ò ní pé bí kéèyàn lo eye drops àbí ear drops ìyẹn ni èyí tà ń kán sójú àbí sétí kò sí béèyàn ó ṣe lò ó tọ́já sí pé èèyàn ò ní ní fílẹ̀ yín pé díẹ̀ ọwọ́ sọ́nà ọ̀fun yálà látọjú ni àbí láti etí eléyìí ọ̀bà àwẹ̀jẹ́ kí ló fà á torí pé percentage tí ọ wọnú tá a sọpọ tẹ̀ sọpọ́ wọnú tí ó nǹkan tí ó tí ó kéré jọjọ tá a lè pè ní nǹkan ni. ẹ̀rí lérí eléyìí ni pé anabiwa muhammed sallallahu alayhi wa sallam yọ̀ǹda fún wa ní nǹkan tí èsè wọ̀ kálùpákò nínú ọ̀sán àwẹ̀ báyìí pé nínú nǹkan táwọn míì máa ń gbọ́ yé ni pé bọ́yá kéèyàn pákò pé bọ́yá kọ̀dá eléyìí lọ́jà sí pé a máa ń ṣe àlùwàlà tá a bá sì ṣe àlùwàlà á fomi sẹ́nu àbá ní fomi sẹ́nu kò sí kò sí ìṣe nínú súnà ní pé tá a bá ṣàlùwàlà tán kéèyàn wá lọ́ máa ha gbogbo ohun tó wà lẹ́nu ẹ̀ kọ́ máa há dàlẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò ti ṣe tómi bá ti dórí ahọ́n díẹ̀ títí tí ó ṣe pé èèyàn ò ní ní feeling pẹ̀lú ẹ̀ gan so yọ wà sí ọ̀nà ìgbà yẹ̀yàn so ìyẹn fàdúmí já sí pé ńgbà tí irú àwọn nǹkan yìí tí aláǹfààní sí nínú sẹ̀ríà àti pé ká lọ eye drop èyí tá à ń fi sójú àbí èyí tá à ń fi sí etí ni kò sí nǹkan kan bákan náà lára nǹkan tí ọba àwẹ̀jẹ́ tọ́jẹ́ máa gbégbé yìí ó ní kí èèyàn gba oxygen gbàyí pé ẹni tó bá pilẹ̀ já láàárẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ tẹ́lẹ̀ ọ yẹ kó fi àwẹ̀ lẹ̀ ní ṣùgbọ́n tó bá sọ yìí pé oxygen rẹ̀ ó wọ̀ yìí pé kì í sàárẹ̀ èyí tọ́já sí pé òun lè fífi àwẹ́lẹ̀ wọ́n sì ní yọ gba oxygen ìyẹn ni èyí tá a máa fi símú ìyẹn náà bà wẹ̀jẹ̀ torí kéèké ò sí lára téèyàn jẹ téèyàn mu bí gba pé èèyàn ń gba atẹ́gùn natural one atẹ́gùn èyí tá a máa ń gbà símú yìí àbí ti ibi fáànù bẹ́ẹ̀ náà ni oxygen kò sí yàtọ̀ ńbẹ̀ so ìyẹn fàdúrà yá sí pé ìyẹn náà a lè kà kún ara jíjẹ àbí kàkà ara mímu so lára àwọn nǹkan tó ṣe pé ọyọ ká pe àkíyèsí sí ni níbi abala jíjẹ àbí mímu nínú nǹkan ìtọ́já sí pé ọkọ̀ mà tí àwọn èèyàn máa ń béèrè lára nǹkan tí ó tún ba àwẹ̀ jẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ tí ò sì pamọ́ fún ẹnìkankan tó jẹ́ mùsùlùmí òun náà ni pé àyíbá obìnrin ẹni lò débi pé yóò ti àlọ́ sí sìnà torí pé arákùnrin kan wá bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ pariwo wípé a mo ti sègbé mo ti sórí ibú anabi ni pé sallallahu alayhi wa sallam kéèké ló dé sí ọ ó ní pé a mo ti báyàwó mi lò so anabi wa sọ nǹkan tí yóò ṣe fún un yẹn ni pé anabi sọ pé awọ rẹ ti bàjẹ́ ọ wá sàlàyé kàfàrà tí ó ṣe tí a padà ṣe àlàyé rẹ bákan náà lára tí máa bá àwọ̀ ẹ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ tí ò sí pé bọ́yá ẹnìkan sọ pé kò bá àwẹ̀ jẹ́ bọ́yá pé nílẹ̀ yorùbá àyíṣábà alákàkún ẹ̀ òun náà ni àrídà kéèyàn ó kó mọ̀kúnnù islam ó ti wà rí tọ́já sí pé ìgbéegun ọbọ̀ sínú àwẹ̀ á rí ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí kódà tí ó pera rẹ̀ ní àlàájì lábẹ́ pé ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn yóò sì tún lọ máa gbégun lé wọn irú ẹni bẹ́ẹ̀ ti kó nínú islam kódà kó pe rẹ̀ lálàjì kó pe rẹ̀ lálàjà ẹni tó sọ wípé ẹ̀sìn ọ̀sọ́ wípé káwọn ọmọ sọ̀rọ̀ lé bàbá wọn irú ẹni bẹ́ẹ̀ bọ́ bá àwẹ̀ ti bàjẹ́ níjọ́ náà so ìyẹ́ fàtúfẹ́jà sí ìyẹ́ wà níbàámu sí ọ̀rọ̀ náà ọba tó wà nínú suratul bakora yìí pé ẹni tó bẹ kó mọ̀ kó nínú islam ìyẹn ni pé ó se nǹkan tó ṣe pé yọ̀ọ̀nà oliver islam yìí ìyẹn sì pọ̀ tá a padà máa ṣe àlàyé rẹ̀ ṣùgbọ́n àpèjúwe òun lè ti amúwáyẹ àbí ẹni tó ṣe pé ọ̀n lọ ta ẹ̀jẹ̀ fún ògùn pé àwọn ó ṣe orò ògùn pé táwọn ọba ti ṣe o eh, mọ́tò ọmọ lásídẹ́ǹtì àbí nǹkan kan máa ṣe àbí á pa ọjà nítorí pa afẹ́ ṣẹbọ kan mùsùlùmí tí bá ń ṣerú eléyìí ó ń ṣeré ni torí pé kò sí lára nǹkan tí èèyàn máa fi jẹ́ mùsùlùmí ìkàlẹ̀ yẹn fọ́ ọmọ nínú islam ìmọ̀ kó ṣe islam àbí kó ṣe ẹ̀sìn mi ṣùgbọ́n lábẹ́ wípé eléyìí àṣà ni ìyún ìròrí tiẹ̀ àbí ìtumọ̀ táwa ń fún nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run subahana wa ta'ala kò sí ti jásà èyíkéyìí àṣà tí ọba ti wà níbàámu sí tẹ̀sì irú àṣà bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ilẹ̀ ni àwọn àṣà wà tó dáa tó bẹ́sìn mu sí ẹ̀sìn gan encourage bí kéèyàn sàpọ́nlé òbí kéèyàn sàpọ́nlé àgbàlagbà kéèyàn sànú àwọn èèyàn àṣà yorùbá ni tọ́ da kéèyàn ó ní tìjú kọ́mọ wa sọ rádaràda bí ẹ bá ṣe pé ńgbà tí ayédáyé ọ̀làjú sódì lódì kéèyàn ó jáde obìnrin ó jáde tí ó fi àyálẹ̀ àbí tí ó fi abala kan lẹ̀ nínú ara rẹ̀ gbogbo àwọn àṣà tó dáa báyìí islam welcome ẹ̀ ṣùgbọ́n ìjọba ti já sí pé ọ́ ta ko nǹkan tí islam mú wa àgbọ̀dọ̀ fi lẹ̀ ni so ìyẹn lọ́fà tó fi já sí pé èsè nǹkan tí ó má jẹ́ kéèyàn ní islam nínú àwẹ̀ ó ti bàwẹ̀ yẹn jẹ́ bákan náà báyìí pé a ti sọ ìyẹn lọ níjẹjọ láàfin ní pẹ́ńbẹ́ tí èèyàn bá ń gbé àwẹ̀ lọ tí ọba ti rí nǹkan oṣù ẹ̀ àbò bímọ ẹ̀jẹ̀ bímọ bẹ̀rẹ̀ so àwẹjọ́ náà ti bàjẹ́ tó nídìí láti dá mi padà a ti ṣe àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní ìjẹjọ tẹ́lẹ̀ ìyẹn ní àwọn nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n ìpín kejì ó ń lè tó ṣe pé ẹ̀rí nínú quran àbí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé ọba àwẹ̀ jẹ́ kódà kárí nínú onímọ̀ tó ṣe pé kò ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n ìtọ́kàn wá nínú ẹ̀sìn islam ni pé kí ni tọ́lọ́mọ bá sọ kí ni tí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam kí ni nǹkan tí ó wí ẹ̀rí ètò bá ti gbé pẹ́ẹ́lí tọ́tẹ̀sùnwọ̀n òun náà lásìkò ni o ọ̀rọ̀ tó bá ti lẹ́rìí tó strong ìyẹn ni á dì mú lára rẹ̀ ó ní kí maniyu maniyu ni spam ó sì pọ̀ níranran gẹ́gẹ́ bí a sì padà ṣàlàyé ẹ̀ léètí ọ̀pamẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan wa ẹ̀rípa ti dákọ̀ ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n yàtọ̀ eléyìí ni pé màníyù lè jáde lára èèyàn tí ò ní jásí pé ó ní intercourse kankan pẹ̀lú ìyàwó ẹ̀ tí ò ní jásí pé ó bá yàwó ẹ̀ lò so ọmọ gbogbo ẹni tó bá ti níyàwó ni ọmọ ìtumọ̀ eléyìí tí ò ní jásí pé bóyá ọkùnrin àti obìnrin wọ́n bára wọn lò fáàmù ó sì jáde tó bá jáde báyìí ó ti bà àwẹ̀ jẹ́ so ìyẹn lọ́fà kódà léè táwọn míì máa ń ṣe tó sì jásí pé wọ́n ni kódà kó ti pọ́ wọ́ ni ló fi fà jáde èèwọ̀ nìyẹn lákọ̀ọ́kọ́ nínú islam ó tún ajá sí pọ́tù ṣe sínú ramadan àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kí ọlọ́ọ̀bá kí ọ̀sán wà níbẹ̀. bákan náà lára títún ba àwẹ̀ jẹ́ níbi ìpele yìí ó ní kéèyàn ọmọ àmọ́ bì ṣùgbọ́n èbí gbéyàn bọ́yá ẹni tí èyí sábà gbóòórùn petrol lọ́wọ́ á gbọ́ àbí ẹni tí èyí sábà gbóòórùn ẹran àbí ara rẹ̀ ọ̀yá lọ́sàbì tí èsì pé bọ́yá ti àmọ́mọ́ iye ọ̀bà àwòjẹ́ ṣùgbọ́n tó bá ti pọ́n ló ti nǹkan bọ̀nà fún lọ́wọ́ bì ó ti bà àwẹ̀ rẹ̀ jẹ́ kílẹ̀ rẹ̀ ó ní hadith tí abúhure rà rọ́bì ọlọ́hu àn tó gbà wá tó wà nínú sunan abidahur àti àwọn tíramì pé anabi muhammed sallallahu alayhi wa sallam ọ sọ pé ẹni tí èbí bá gbé iye ò ní kankan tí ó ṣe yọ ọmọ bá àwẹ̀ rẹ̀ lọ ni ṣùgbọ́n tó bá mọ̀ọ́mọ̀ tó mú èbì wá látara yìí pé bọ́yá ó ti ọwọ́ bọ̀nà fún àbí ọ̀nà míì so irú ẹni bẹ́ẹ̀ ó ti ba àwẹ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n ìtí ọba àwẹ̀ jẹ́ ní sókí ṣùgbọ́n tó ṣe pé a rí nínú àwọn onímọ̀ tó ṣe pọ́ bá àwẹ̀ jẹ́ ṣùgbọ́n látara pé ẹ̀rí kò gbé lẹ́sẹ̀ àṣọ yìí kò ba àwẹ̀ jẹ́ ó ní àwọn tí bọ̀ yìí àkọ́kọ́ nínú rẹ̀ ó ní mọ̀díyò ìyàtọ̀ láàrin maziyu àti maniyu tá a kọ́kọ́ sọ ìní mo fi sọ pé sam nínú sẹ̀ríà ó kó níranran ẹ rí i pé ìkan máa ń wà tó ṣe yí pé nígbà tí ìbá bóbin lò àbí tí eré tó lágbára bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti ìyẹn ó fọ́ọ̀sì ara wọn jáde ni ìyẹn là ń pè ní maniyu ṣùgbọ́n maziyu ni pé èèyàn jókòó ó ń ronú ìyàwó rẹ̀ kódà nǹkan lè jáde tí ò ní mọ̀ èyí tó jáde sáyìí fura mẹ̀yẹ òun là ń pè ní màdíyò iye ọba àwẹ̀jẹ́ kódà kó sẹ́yìn pé pẹ̀lú ó fi ara mọ ìyàwó rẹ wọn jọ wà nínú ilé ni tí èsì pé ní ti àbálò lọ́kàn wò wípé ńgbà tó lórí pé nǹkan ti jáde lára òun iye ọba àwẹ̀jẹ́ torí pé muhammed sallallahu alayhi wa sallam ìyàwó aisha máa ń sọ ó ní pé anabi tí ó sì wà nínú àwẹ̀ a sì máa ń fara rò tí ó sì wà nínú àwẹ̀ àwẹ̀ ọ̀sán di pé obìnrin àtọkùnrin ti wá di olódi ara wọn ọwọ́ yìí pé kò gbọ́dọ̀ débi à ń bára ẹ nílò àbí tí màníyù tá a ti ṣàlàyé lọ síwájú tí yóò fi wá jáde. bákan náà lára ń tí ọba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n tá a rí nínú àwọn onímọ̀ tó ti kọ́ bá àwẹ̀ jẹ́ ṣùgbọ́n tó ti pín ẹ̀rí gbé wípé kọ́ bá àwẹ̀ jẹ́ ó ní hijama hijama ó ní àwọn bàbá wa máa ń pè ní dídégò ọkọ mà dáadáa lọ́dọ̀ àwọn yorùbá ojú pọnà téèyàn sì fi máa ń ṣe ìwòsàn sáàrẹ̀ tá a ti gbé kalẹ̀ ni tó ṣe pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ rẹkọmẹ́ndì ẹ̀ ó sì máa ń ṣe é yẹni pé kí wọ́n fẹ̀ ẹ̀jẹ̀ jáde lára èèyàn ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe wọ́n ti modernize ẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ọ̀nà bí ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bí kí wọ́n mú wo àti àwọn nǹkan míì ṣùgbọ́n nísìnyí ojúpànà tí wọ́n fi ń ṣe nísìn ojúpànà tó ṣe pé kò ní múnira wá tó sì wà lọ́nà bó ṣe dáa sókè ní pé ẹni bá dégò nínú àwẹ̀ kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ fún ẹ̀rí wípé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ ń dégò tó náà sì wà nínú àwẹ̀ kódà àwọn béèrè lọ́wọ́ anas ọmọ malik ìkan lára àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé láyé anabi ṣé ẹ kọ̀ fún yàn ṣé ẹ kórira sí pé kéèyàn ó dégò nígbà tó bá gbàwẹ̀ anisa mamalik ní pé rárá ṣùgbọ́n tí a bá rẹ nìkan tó sọ pé má dégò ìfi ń páyà yìí pé tó bá dégò tán kọ́ má bàa wíìk ìyẹn ni pé kí líle torí pé yóò mú ẹ̀jẹ̀ jáde kí líle ọ má bàa ṣẹlẹ̀ sí yàn débi pé yóò fi wá lọ jáwé rẹ̀ ṣùgbọ́n pé dídégò gẹ́gẹ́ pé bọ́yọ́ wá bàwẹ̀ jẹ́ kọ́ bàwẹ̀ jẹ́ ìyẹ́ lábala pé dídégún ọ̀bà àwẹ̀jẹ́ àti pé tá a bá fi ẹ̀jẹ̀ lẹ̀ tọ́ra àwọn èèyàn máa ń béèrè tá a bá fi ẹ̀jẹ̀ lẹ̀ lọ́sàn-án àwẹ̀ kọ̀bà àwẹ̀jẹ́ torí pé kò sí àtọ̀ ń bẹ̀ sí dídégún wọ́n fẹ́ ẹ̀jẹ̀ jáde níbi dídégún náà ni wọ́n sì fi ojú pàna kan mú ẹ̀jẹ̀ jáde lára wa ní ti àwẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé tí wọ́n bá fi ẹ̀jẹ̀ sí ìyànlá. Si tọ́ba wòye pé òun lè máa gbà wẹ̀ lọ kò sí nkankan torí pé ẹ̀jẹ̀ ṣe gẹ́bí ta sọ síwájú píńsípù tá a mú wáyé pé ẹ̀jẹ̀ ṣe lára nǹkan tí èèyàn jẹ tí mu bí ìbá ṣe tí ọba lágànà ni ó sọ pé ẹ̀jẹ̀ ló wọ́n máa jẹ so ìyẹn fọdún yá sí pé yálẹ̀ yẹn fẹ́ jẹ́ ẹlẹ̀ ni o àbí wọ́n mẹ́jẹ̀ jáde lára èèyàn ni o kọ́ bá àwẹ̀ yẹn jẹ́ èyí tó bá àwẹ̀ jẹ́ ó ní kí wọ́n fomi sí yàn torí pé fífomi sí yàn nínú sẹ̀ríà ojúpẹ̀nà tí omi àbò ń jẹ́rí ọgbà wọlé ọba àwẹ̀jẹ́ kódà kọ́ mọ́jọ náà ẹnu. so fífomi sí ìyàn la tá a bá béèrè lọ́wọ́ àwọn dókítà náà á gbàgbà yìí pé gbígbà pé èèyàn mú náà ni. so ìyẹn fàtúmíjà sí pé ẹni tí wọ́n fomi sí la so àwọ̀ ẹjọ́ náà ó ti ó ti bàjẹ́ ṣùgbọ́n tó bá ti pẹ́ jẹ́ ni àbí yálà ó filẹ̀ ni o àbí wọ́n fún ni o so kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ ìyẹn níbi àwọn nǹkan tó ṣe pé máa ń bá àwẹ̀ sáwárí gbogbo nǹkan tá a kà lọ yìí lára àrọ̀nà tó wà nínú ẹ̀sìn islam ni pé èèyàn lè sẹ́ngbà míì tí ó sì ní bá wẹ̀rẹ̀ jẹ́ ọ̀nà wo lè yóò fi ṣe tí ò ní bá wẹ̀ jẹ́ ọ̀nà àkọ́kọ́ ni pé kọ́ gbàgbé sè kan nínú àwọn tá a ti kà lọ yẹ bọ́yọ́ gbàgbé jẹun àbí ọ́ gbàgbé ọbàyàwó ẹ̀ lò ibo nìyẹn tí sábà máa ń ṣẹlẹ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ á rí i pé ọkọ mọ̀ téyìn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tí ì bá ṣe títí máa ń gbàwẹ̀ tẹ́lẹ̀ yóò ti gbàgbé kóun wà nínú rọmọdán yọkàn mú mi ni so èyí tó tẹ̀sùn wọn ni pé téèyàn bá gbàgbé ṣe nínú àwọn kan tá a sọ lọ yìí kọ́ bá wèèyàn jẹ́ ẹ̀rí ni pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi bukhari àti muslim anabi sallallahu alayhi wa sallam lára ọ̀rùn tó wà nínú ẹ̀sìn yìí ni wípé ẹni tó bá gbàgbé tó jẹ àbómu tó sì gbàgbé wípé òun gbàwẹ̀ ni anabi ni kọ́ máa báwẹ̀ rẹ̀ lọ ọ̀nà ọba ló dìídì fún lóúnjẹ ló sì fún lómi yẹni pé àyàfi àbí àmójúkúrò wà níbi nǹkan tí èèyàn bá gbàgbé tó bá se nínú àwẹ̀ nínú àwọn nǹkan tí a kà lọ yẹ. bákan náà ojúpẹ̀nà kejì téèyàn tó lè fi ṣe tí òfin ní bá wèèyàn jẹ́ ní pé ignorance ìyẹn ni pé pẹ̀lú àìmọ̀kan ìyẹn sì ní pẹ̀lú àìmọ̀kan ìyẹn níbàámu sí ẹni tó tẹ̀sẹ̀ gba islam lápẹ́jùwe tí ọ̀ mọ̀dájú ẹ̀sìn tí ọmọ yìí pé tí a bá ti gbà wẹ́ o gba yìí pé kọ̀kọ́ mọ irú rẹ̀ ọ̀kọ́ mọ̀ nílé ayé mẹ́nísìn torí pé àti kẹfẹ́rí àti mùsùlùmí lọ́mọ yìí pé tí a bá ti ń gbàwẹ̀ àwọn kan báyìí láì ṣe àbí kọ̀mọ̀ yìí pé èèyàn báyàwó èèyàn lò pọ̀ lọ́sàn-án àwẹ̀ látara yìí pé ọ̀sẹ̀ gba islam a sọ fún yìí pé àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ kọ́ máa ṣe kíni o kọ́ máa bà lọ torí pé pẹ̀lú àyìnmọ̀kẹ́ni ẹ̀rí eléyìí ni pé adíyọ̀ mahatim ìkan lára sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí àyà sọ̀kalẹ̀ yìí pé ẹ lè jẹ́ kẹ́ ẹ mú títí tí alkhaitu alabiad àti alkhaitu alaswad tí ó fi yàtọ̀ síra wọn ìyẹn ni pé òwú funfun àti dúdú tí ó fi yàtọ̀ síra wọn sàbẹ̀ yìí kí lọ́ wá ṣe ni pé ọlọ́ mú okùn dúdú ẹ òwú dúdú àti funfun ọwọ́ á fi sígbèrè rẹ̀ ọwọ́ à ń wò ó sì ń jẹ́ ń lọ láti lè jásí pé tó ń bá ti lè mọ̀ yàtọ̀ pé dúdú àti funfun nìyí pé òun ò lè jẹ sàárì lọ́mọ́nù ìgbà tí wọ́n sáré pé òun ò rí pé kọ́ yàtọ̀ kí dúdú ọ yàtọ̀ kí funfun ọ yàtọ̀ títí sílẹ̀ fi má ọwọ́ lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa sọ pé ah ìtọ́nà ọba sọ kọ́ ọ́n ìtọ́nà ọba ń sọ ní alifajari sẹ́yìn pé ìgbà tí alifajari ò ní tìlà sẹ́mu ó dúdú gan-an ṣùgbọ́n àti àlùfájàrí bá dé yóò ṣe kí ni funfun ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ pé ìtọ́nà ọba gbà lérò nù kì í ṣe pé ọwọ́ á mú òwú dúdú àti funfun ọwọ́ á máa wò ó sì máa jẹ lọ sẹ́yìn pé ó ṣe pẹ̀lú àyìnmọ̀kẹ́ ànábì sọ́lọ́ làlùwà sọ́lá mo sọ fún yín pé kọ́ da àwẹ̀ padà ìyẹn lọ́fọ̀ yẹn sí pé ìtọ́yìn bá ṣe pẹ̀lú àyìnmọ̀kẹ́ àyìnmọ̀kẹ́ tí ó lè ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ síyàn so àmójúkúrò wà fún nínú ẹ̀sìn islam báwo ni ó ti lè ṣeéṣe kọ́sẹ̀lẹ̀ ni pé bíi kéèyàn ẹ̀sẹ̀ gba islam àbí kọ́ wà ní gbèríko tí ò sáwọn onímọ̀ tó lè béèrè lọ́wọ́ wọn nípa rẹ̀ bákan náà kí wọ́n fọ́ọ̀sì èèyàn láti ṣe àwọn nǹkan tá a sọ lọ́yẹ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ kọ́lọ̀ má jẹ́ kí a rí àdánwò bóyá èèyàn kó sọ́wọ́ àwọn èèyàn kan náà sọ pé ó lè para rẹ̀ sí alọ́rùn so àti mú àti mú ọ̀nà ọgbọ́dọ̀ jẹun kò sí ti jáwèé so nígbà tí ń ṣe tí è tí è ṣe ìfinúfídọ̀ yẹ so àmójúkúrò wà fún torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé ọ̀nà ọba ti ṣe àmójúkúrò fáwọn àjọ òun níbi nǹkan mẹ́ta àkọ́kọ́ ni tí a ṣe pẹ̀lú gbàgbé àbí tí a ṣe pẹ̀lú by mistake àbí tí a ṣe tí wọ́n jẹ wọ́n ń pàṣẹ tí èsì pé a finúfídọ̀ láti lè fi ṣe ara ìwà tó wà nínú ẹ̀sìn islam náà nìyẹn kí ọlọ́mọba kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí àwẹ̀ ramadan kọ́ bá wa láyé kọ́ bá wa láyé wa pẹ̀lú àlàáfíà ra aláhùnmá àìsàn islam wa mùsùlùmí wa àdìlẹ̀ ṣirki wa mùsùlùmí wa dàmìnira àdá àkẹ́ àdá àdín aláhùnmá láti àlànà dàmbẹ̀nà ilà gàfọ́rta wàlà hàmàna ilà farrasha wàlà dàynana ilà qadayta wàlà cayban ilà satarta wàlà madlumana ilà nasarta. ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت أرحم الراحمين قوم إلى صلاتكم يرحمكم الله